Yeah, it's on the women 12 hour. Elimi Olatoli Agimeri Etute Michael, aka B Cross. It's on Menava. Abame is from Egronauka Epoma. My mother is from Urume. So it's American. My brother Anatoly Teddy Ziggy. Be my senior son Anatoly Juliet. Be comedian I go talk. Na I challenge me. The one about tell challenge we son. Na I damn me where mess about Zesa. Me da me proving I wrong. Me dey where you could not be me mess about Zesa. But me about Silu son ilu mesa bo so ilu meto men from big cross naturally osanoji beze me dada yo osanoji osando bla me daga osanoji mewo bilu wegbe me osanoji osanoji osanoji weze meda da yo wabam weze meda da show jehova sendo bla na bare bom For the sins that I've seen, I'm sorry. Send no bla na Send no bla no more. Send no bla lele me no hiale. Ew. Obili we me. That's what I can say. I'm sorry. Even this one I do now, I don't do like 20 times. I don't fail already. Not on a manager like that. I don't do I challenge you. God bless my people. God bless Edo. God bless this and God bless everyone. God bless you, Be Cross. Boo!